máàkù orí kejìlá. ó sì bẹ̀rẹ̀ sí í fi òwe bá wọn sọ̀rọ̀ pé. ọkùnrin kan gbin ọgbà àjàrà kan ó sì sọgbà yí i ká ó sì wá ibi ìfúntí wáìnì ó sì kọ́ ilé ìṣọ́ sí i ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà ó sì lọ sí àjò nígbà tí ó sì di àkókò ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan sí àwọn olùṣọ́gbà náà kí ó lè gbà nínú èso ọgbà àjàrà náà lọ́wọ́ àwọn olùṣọ́gbà wọ́n sì mú un wọ́n lù ú wọ́n sì rán an padà lọ́wọ́ òfo ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn sí wọn òun ni wọ́n sì sọ òkúta lù wọ́n sá a lọ́gbẹ́ ní orí wọ́n sì rán an lọ ní ìtìjú ó sì tún rán òmíràn èyí ni wọ́n sì pa àti ọ̀pọ̀ mìíràn wọ́n lu mìíràn wọ́n sì pa mìíràn ṣùgbọ́n ó kù ọmọ rẹ̀ kan tí ó ní tí í ṣe àyànfẹ́ rẹ̀ ó sì rán sí wọn pẹ̀lú níkẹyìn ó wí pé wọn ó ṣe ojúsàájú fún ọmọ mi ṣùgbọ́n àwọn olùṣọ́gbà wọn ní wí fún ara wọn pé èyí ni àrólé ẹ wá ẹ jẹ́ kí a pa á Ogun rẹ̀ yóò sì jẹ́ tiwa. wọ́n sì mú wọ́n pa á wọ́n sì wọ jáde kúrò nínú ọgbà àjàrà náà. ǹjẹ́ kí ni olúwa ọgbà àjàrà náà yóò ṣe? òun ó wá yóò sì pa àwọn olùṣọ́gbà wọn nírun yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe àgbàtọ́jú fún àwọn ẹlòmíràn. ẹ̀yin kò á ti ka ìwé mímọ́ yìí òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni ó di pàtàkì igun ilé. èyí ni ìṣe olúwa ó sì jẹ́ ìyanu ní ojú wa. wọ́n sì ń wá ọ̀nà àti mú un ṣùgbọ́n wọ́n sì bẹ̀rù ìjọ ènìyàn nítorí wọ́n mọ̀ pé àwọn ni ó pòwe náà mọ́ wọ́n sì fi í sílẹ̀ wọn lọ. wọ́n sì rán àwọn kan sí i nínú àwọn Farisí àti nínú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù láti fi ọ̀rọ̀ rẹ̀ mú un. nígbà tí wọ́n sì dé wọ́n wí fún un pé. olùkọ́ni àwa mọ̀ pé olótìtọ́ ni ìwọ bẹ́ẹ̀ ni ìwọ kì í wo ojú ẹnikẹ́ni nítorí ìwọ kì í ṣe ojúsàájú ènìyàn ṣùgbọ́n ìwọ ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́ ó tọ́ láti máa sanwó òde fún Késárì tàbí kò tọ́ kí àwa kí ó fi fún un tàbí kí a má fi fún un. ṣùgbọ́n Jésù mọ àgàbàgebè wọn ó wí fún wọn pé. èé ṣe tí ẹ̀yin fi ń dán mi wò ẹ mú owó idẹ kan fún mi wá kí èmi kí ó wò ó. wọ́n sì mú un wá ó sì bi wọ́n pé. àwòrán àti àkọlé ta ni èyí. wọ́n sì wí fún un pé. ti Késárì ni. Jésù sì dáhùn ó sì wí fún wọn pé. ǹjẹ́ ẹ fi ohun ti Késárì fún Késárì àti ohun ti Ọlọ́run fún Ọlọ́run. ẹnu sì yà wọ́n sí i gidigidi àwọn Sadusí sì tọ̀ ọ́ wá àwọn tí ó wípé àjíǹde òkú kò sí wọ́n sì bí í léèrè wípé. olùkọ́ni Mósè kọ̀wé fún wa pé bí arákùnrin ẹnìkan bá kú tí ó bá sì fi aya sílẹ̀ tí kò sì fi ọmọ sílẹ̀ kí arákùnrin rẹ̀ kí ó so aya rẹ̀ lópó kí ó sì gbé irú ọmọ dìde fún arákùnrin rẹ̀ ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà èyí èkíní sì gbé ìyàwó ó sì kú láì fi ọmọ sílẹ̀. Si èyí èkejì sì ṣú u lópó òun sì kú bẹ́ẹ̀ lé òun kò sì fi ọmọ sílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì li ẹ̀kẹta àwọn méjèèjì sì ṣú u lópó wọn kò sì fi ọmọ sílẹ̀ níkẹyìn gbogbo wọn obìnrin náà kú pẹ̀lú ǹjẹ́ ní àjínde nígbà tí wọ́n bá jínde aya ta ni yóò á ṣe nínú wọn àwọn méjèèjì Élíóṣà ní ilé aya. Jésù sì dáhùn ó wí fún wọn pé. kì í ṣe nítorí èyí ni ẹ ṣe ṣìnà pé ẹ̀yin kò mọ ìwé mímọ́ tàbí agbára Ọlọ́run nítorí nígbà tí wọn ó jíǹde kúrò nínú òkú wọn kò ní gbéyàwó bẹ́ẹ̀ ni wọn kì yóò sinmi ní ìyàwó ṣùgbọ́n wọn ó dàbí àwọn áńgẹ́lì tí ń bẹ ní ọ̀run àti ní ti àwọn òkú pé a ó jí wọn dìde ẹ̀yin kò ti kà á nínú ìwé Mósè bí Ọlọ́run ti sọ fún un nínú ìgbẹ́ wípé èmi ni Ọlọ́run Ábúráhámù àti ọlọ́run ísákì àti ọlọ́run jákọ́bù òun kì í ṣe ọlọ́run àwọn òkú bí kò ṣe ọlọ́run àwọn alààyè nítorí náà ẹ̀yin ṣìnà gidigidi. ọ̀kan nínú àwọn akọ̀wé tọ̀ wá nígbà tí ó sì gbọ́ bí wọ́n ti ń bi ara wọn ní èrè ọ̀rọ̀ tí ó sì wòye pé ó dá wọn lóhùn rere ó bi í pé. èwo ni èké nínú gbogbo òfin jésù sì dá a lóhùn wípé. èkínní nínú gbogbo òfin ni gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni kí ìwọ kí o fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo iyè rẹ àti gbogbo agbára rẹ fẹ́ olúwa ọlọ́run rẹ èyí ni òfin èkínní èkejì sì dàbí rẹ̀ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ kò sì sí òfin mìíràn tí ó tóbi jù wọ̀nyí lọ. akọ̀wé náà sì wí fún un pé. olùkọ́ni ó dára òtítọ́ ni ó sọ pé ọlọ́run kan ní bẹ kò sì sí òmíràn bí kò sí òun àti kí a fi gbogbo àyà àti gbogbo òye àti gbogbo ọkàn àti gbogbo agbára fẹ́ ẹ àti kí a fẹ́ ọmọnìkejì ẹni bí ara ẹni ó ju gbogbo ẹbọ sísun àti ẹbọ lọ nígbà tí jésù rí i pé ó fi òye dáhùn ó wí fún un pé. ìwọ kò jìnnà sí ìjọba ọlọ́run. lẹ́yìn èyí ni kò sí ẹnìkan tí ó jẹ́ bíi léèrè òun kan mọ́ bí jésù sì ti ń kọ́ni ní tẹ́ḿpìlì ó dáhùn wípé. èé ṣe tí àwọn akọ̀wé fi ń wí pé ọmọ dáfídì ni kristi ṣe nítorí dáfídì tìkára rẹ̀ wí nípa ẹ̀mí mímọ́ pé olúwa wí fún olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ bí dáfídì tìkára rẹ̀ bá pè é ní olúwa níbo ni ó sì ti wáyé jẹ́ ọmọ rẹ̀. ọ̀pọ̀ ìjọ ènìyàn sì fi ayọ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó sì wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé tí wọ́n fẹ́ láti máa rìn ní aṣọ gígùn tí wọ́n sì fẹ́ ìkíni ní ọjà. Ja àti ibùjókòó ọlá nínú sínágọ́gù àti ipò ọlá ní ibi àsè àwọn tí ó jẹ ilé àwọn òpòrun tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn àwọn wọ̀nyí ni yóò jẹ̀bi pọ̀jù. Jésù sì jókòó kọjú sí àpótí ìṣúra ó sì ń wo bí ìjọ ènìyàn ti ń sọ owó sínú àpótí ìṣúra ọ̀pọ̀ àwọn ọlọ́rọ̀ sì sọ púpọ̀ sí i tálákà opó kan sì wá. Si ó sọ owó idẹ wẹ́wẹ́ méjì tí í ṣe ìdá méjì owó bàbà kan sínú rẹ̀ ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín pé tálákà opó yìí sọ sínú àpótí ìṣúra ju gbogbo àwọn tí ó sọ sínú rẹ̀ lọ nítorí gbogbo wọn sọ sínú rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìní wọn ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó sọ ohun gbogbo tí ó ní sí i a ní gbogbo ìní rẹ̀